الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب أدوكم بكم ولم أبارك ọba tó dá wa tó dẹ̀ mọ̀ wá tó dẹ̀ fi wá ṣe oríṣiríṣi nǹkan láyé tó dẹ̀ ti mọ òpin tí òun fi wá ṣe lọ́wọ́ tó dẹ̀ mọ́ mọ́ ń ṣe oríṣiríṣi àwọn àrà tó ń ṣe yìí nítorí nǹkan kan tó fẹ́ kó tẹ̀yìn ẹ̀ jáde kábíyèsí ọlọ́run ọba náà ọba tó yá pé tí a bá ti gbà fún kíyàn má fòyà mọ́ kíyàn ṣá fòyà balẹ̀ tó bá jẹ́ pé tí ènìyàn bá ń ṣe lóòótọ́ lóòótọ́ kíyàn má kó súsú mọ́ kíyàn má dẹ̀ ronú kíyàn má bàkàn jẹ́ kíyàn ṣá wà nínú rẹ̀ sí ìdùnnú ó pẹ́ ni ó yá ni ìdùnnú náà ń padà bọ̀ ilé ìjẹ́ àdéhùn látọ̀dọ̀ ọlọ́run ọba tẹ́lẹ̀bẹ́nìkan ò ní ṣe tọ́lọ́run kó padà wá kábàámọ̀ ìyàkùn ò ní ṣe tọ́lọ́run lóòótọ́ lóòótọ́ kó padà wá kòkò tó bá tún fẹ́ni tí ó ń dàrú lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń dọ́gba fún ẹ̀dẹ́ ní àwọn

ìtò tẹ̀lé náà ni kíyàn kọ́ ìwà àwọn ẹni eré ìjíwájú kíyàn fi kú ẹ̀ṣọ́gbò ìsìláàmù tí yàn ṣe tí a bá ti ní gbogbo ilé lọ́wọ́ pẹ̀lú gúnlẹ̀ a ilé tí a máa máa dúnú wọnú ọgbàlìjẹ́ nà lọ ẹ̀bẹ̀lọ́n bá kójọ kó ṣe tẹ̀ atọ́rọ alẹ́kùn ọlọ́run fún ànàbà Muhammad sallallahu alaihi wasallam ẹni tẹ́ pé rú ró dùnú tàà fúnra wà ilé fún ọ̀sọ̀hábà kan ọkọ̀ jí tí wọ́n wá ń sọ fún ọpẹ́ àdìṣírù ẹ máa dúnú ẹkọ oríire ẹkọ ayọ̀ àkó dùnú àwọn sọ̀hábà ń wojú ara wọn pé kí ló ṣẹlẹ̀ ẹ̀bùn kan dé látọ̀dọ̀ ọlọ́run fún wa ni àbọ́lọ́lá kan ló gbé nǹkan kan wà ní àwa mùsùlùmí

olórí ilé kí ẹn jẹ́ mùsùlùmí abẹ́rọ̀n àwọn ẹni oríire àkọ́kọ́ yìí náà kọmọkúnmọ́ sàbà àtàlókùn jọ lọ́rẹ̀ fún wọn àdẹ̀dẹ̀ ọlọ́run kó jọ àwa náà kó fi ìmánì ìgbàgbọ́ tó rẹ tó fẹsẹ̀ rílẹ̀ kọ́lọ̀n kó jọ dúró lọ́kàn wa àsìkò táwa kọlọ̀kójọ kó má jẹ́ kí mọ́ ni wá ṣéèkì kọlọ má jẹ́ ó mìíràn àtòsáwà yàtò kankan ní ilẹ̀ tó máa ń ba ìjọmọlúwàdí èèyàn jẹ́ lẹ́ni sáàmà lẹ́ni dáadáa lánàá irú àsìkò yí máa ń kọ̀rọ̀ bí èèyàn púpọ̀ tó lè padà sọ ènìyàn jẹ́ ní rádaràdá ọlọ́njọ́ má jẹ́ káàkókò yí kọ̀rọ̀ bí ẹnì wá jẹ́ ká lè dúró tán pẹ̀lẹ́sìn àtijọ́ ọmọlúwàdí pẹ̀láwọn ìwà rẹ̀ láwọn ọwà ẹlẹ́yìn tí ẹ fi máa ń di ẹni tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí aṣàlẹ́ fún alọ́fẹ̀ tó kọjá yí pé ó ṣe pàtàkì káwa náà jíṣẹ́ náà bá ń tọ́lọ̀ bá ní kó yé wa ká sọ fún àwọn alásùmọ́ wa nípa ẹ̀sùn Islam ká polongo ẹ̀ fún ara ayé ẹ̀sìn àtìláríwẹ̀ wọn ta bá mọ̀ ká sọ fún wọn ká bẹ̀rẹ̀ láti ìdílé wa ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ gbogbo àwọn tọ́lọ̀wọ̀n bá ní kájọ máa lájọ sọ́pọ̀ nínú ẹbí ní ríbi ti bẹ̀rẹ̀ fún àrẹ́bì náà nìyẹn sọ́mọ̀bá ọ̀lọ́sọ̀rọ̀ ìdílé yẹn máa ń gbàtà jáfà gbàtà ìtẹ̀jẹ́lẹ̀ ha àti gbogbo ẹmọ ya wá lọ́kùnrin tẹ́jẹ́ bá lélé tẹ́jọ́ dọ́ tọ́lọ̀tí ní kí ìsìlámù yé wá yìí ẹjá ti ṣẹ́ nínú ẹbí wa ẹjá ṣàlàyé ìsìlámù fún àwọn tí ò sí máa ṣe àbáwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń jà ìlú tí a máa ń ṣe sórí rere o ní àbá ti kùnà láti ṣe ha èyàn látúbọ̀tán rẹ̀ nìyẹn o ọlọ́njá látúbọ̀tán rẹ̀ o ẹlẹ́ iná àwọn àlàyé tàà ṣe fún alọ́pẹ̀ tó kọjá àjẹ̀wà ṣàlàyé àwọn ẹwà ní ìsìlámù fún wa ẹwà pọ̀ ní ìsìlámù gan oríire pọ̀ ní ẹ̀gàn jùnú pọ̀ ní ẹ̀gàn àwọn tí ò ṣe fi máa kọ̀m̀pí ẹ̀pẹ̀lẹ́sìn mí pọ̀ gan ní a máa lọ fi nígbà tí akọ́ ọmọ ọmọ wọ́ ìsìláàmù lẹ̀ nígbà tí akọ́ ọmọ ọmọ nígbà tí ọ̀ kàdámù kún ẹnìkẹjá gbé sẹ́gbẹ̀ kíni ẹ̀sìn ọlọ́run ọba tó láyé àtọ̀run ẹ̀sìn gbogbo àmọ́jọ́ ọlọ́run látòkè délẹ̀ ẹ̀sìn tẹ́ pé tó bá fẹ́ sọ̀tàn ìlú fẹ́

lọ́hun lọ́hun lọ́hun lọ́hun tó tún jù bẹ́ẹ̀ lọ ìsìláàmù lẹ́gbẹ̀ẹ́ ogun tó kù ẹlẹ́ni wọ́n pè lẹ́sìn láyé àwà níṣàláì má máa sọ tó bá ń lọ láyé láti fi lè máa júwe fún wa pé ta bá ń gbọ́ tó bá ń lọ báyìí èsì rẹ̀ rí o mùsùlùmí kì í ṣe oníjàgíríjàgán àti ìjọ oníjọ́gbọ̀n ààrẹ̀ kì í ṣòpònú àdẹ̀lẹ̀ dákẹ́ ká máa wòrán káwọn kan máa wá bá ẹ̀sìn ọlọ́run ọba yìí lórúkọ jẹ́ àtàwátà ń ṣe àwọn kan jáde ní kòpẹ́kòpẹ́ yìí ọwá ń kọ́ ní káàkiri ìlú ọdẹ̀ ń fíjú wọn ọwá ń ní káwọn èèyàn máa ní no to Islam say no to Islam say no to ẹ̀sìn inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run kó jọ kó má jẹ́ kí mi àti ìṣorí ibú ó máa tọ́lọ̀ bá ròyìn lánàá kí wọ́n ṣorí ibú wọ́n ṣòkò àwọn àbúlà hajjina àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irun tí wọ́n náà rí kò jù báyìí lọ ti ìmọ̀ràn kan làwá kàn ní fúnra àwọn èèyàn báyìí pé kí wọ́n túbá kí wọ́n lè kó jẹ kí wọ́n túbá kí wọ́n repent lórí ìsọkúsọ tí wọ́n sọ kiri kí wọ́n lè kó ọ̀rọ̀ yẹn jẹ publicly láti máa pè láàmù ní ẹ̀sìn ìpànìyàn na'udhu billahi min zalik wọ́n ta wá láyà ní òjẹ́jẹ́ wa lájókòó a wá tún wọn síta lè ní níwọ̀n bá àkókò ta ní lábẹ́ bẹ́ẹ̀ náà mo fẹ́ fẹ́lẹ̀ yẹn náà ránṣẹ́ sáwọn ìjọba wa àwọn ọ̀rọ̀ tó lè dógún ẹ̀ sílẹ̀ báyìí tó bá ti ṣẹlẹ̀ lórí ayélujára tó bá ti dọ́dọ̀ yín ẹ má jẹ́ káwọn mùsùlùmí ẹ̀ṣẹ̀ wá para wa pọ̀ káwá láǹgbá lọ́yà kí gọ́ọ̀mẹ̀ntì tètè dìde sí irú àwọn ilé yóò yẹ kí wọ́n tààrẹ sí wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tó wọ́n fẹ́ dá ìjà ìsílẹ̀ àwọn nǹkan míì tí kámẹ́rà ò tí níùsì ò tí social media ò gbé táwọn ènìyàn máa ń sábà ṣe lókè ọya táwọn abúsá fi ń dìde sí wọn tó ń dogun kí wọ́n ní àjàlá tá ń nà ẹ́ àwọn náà ní ọ àwọn náà wá wọ́n mọ̀ pè wá lẹ́jọ́ àwa ọ̀wá ní bá wọn jà èsì ọ̀rọ̀ làwa máa fi àkọ́kọ́ náà kọ́kọ́ jẹ́ kó yé wọn wípé aburú ńlá ló wà níbi tí wọ́n ṣe yìí láti máa pè láàmù lórúkọ kórúkọ àtàwọn mùsùlùmí ègúdẹ̀wà fẹ́ni tó bá ṣerú ẹ̀ tọ́lọ̀ bá fi wọ́n rí ọlọ́bá ni iná lẹ́dínà yuhibbuna an tashi'a al-fahishatu fil ladina amanu lahum adhabun alimun fid dunya wal akhirah wallahu ya'lamu wa antum la ta'lamun suratul nur ọlọ́ni dájúdájú àwọn ẹni tí wọ́n fi ẹnu wọ́n bìbì kú mi àbọ̀wọ̀ wọn ni wọ́n ni wọ́n dúró sí tí wọ́n ti ń ṣe ìpàdé aburú tí wọ́n wá ń sọ̀sọ̀kúsọ fara ayé nípa islam àtàwọn mùsùlùmí ọlọ́ni gbogbo orúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ìyà ẹlẹ́tẹ̀ ilé oró dúró dè wọ́n ìyà tó nípa ó ń dúró dè wọ́n lọ́dọ̀ ọlọ́run tó máa fi jẹ wọ́n tó wá ní ìdúnìyà tán rí tó bá tún dára ẹ̀yàmà ọlọ́ni ìyá tún dúró dè wọn kò tí ìpín síbẹ̀ ò lórí tí wọ́n ṣe yẹn ẹni tó bá nínú wọn tó jẹ́ bí ẹṣí ẹ̀wọ̀n ní mẹ́sẹ̀jì ẹyẹ kí wọ́n mọ̀ràn táwọn ti dá ẹwà gbọ́n tọ́lọ́sọ nípa rẹ̀ ayà ìpínlẹ̀ wallahu ya'lamu wa antum la ta'lamun ìyà yẹn jẹ wọ́n yẹn lè máa ní kọ̀rọ̀ ti bà wọ́n ṣùgbọ́n yóò mọ̀ kò yí ẹ̀rí ìyẹn jẹ́ mẹ́sẹ̀jì wọn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo alamọ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìsìn nígbà kan nínú àwọn aburú tí wọ́n ń sọ láfín sọ fún àwọn mùsùlùmí wà ní ìná àwọn mùsùlùmí tó yá pé tàṣàhùlá ó ti kúnnú ọpọlọ wọn torí kún ọfẹ́ ní ṣúrọ́ ẹni ìṣẹ̀sìn ló ní yọ̀bọ́kẹ́ kádà gbogbo ẹ̀kọ́ mara wọn kábọn wọn ní kérésì polówó ọdún wọn àti bẹ́ẹ̀ lọ kọ́ṣàdá gbogbo ẹ̀pọ̀ ó jẹ́ kí àwọn náà máa sọ àwọn ọ̀sọ́kúsọ kan nípa tó bá dúró dédé pẹ̀lẹ́sìn lánàá a fi ń gbọ́ lẹ́nu mùsùlùmí mùsùlùmí tí òun náà jẹ́ àdẹ́dẹ́kẹ́ túbá àwọn tó ń dàjọba orílẹ̀-èdè láàmú lọ́wọ́ tó ń dà ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè láàmú lọ́wọ́ tí gbogbo à ń bẹ ọlọ́run lé wọn lórí tó kọ́lọ́n kó là wá láti máa wá tàbí tẹ̀ sára àwọn kan tó rẹ̀ ń bá wọn jà ẹ̀dẹ̀ fẹ́ kíjọba gbé wọn láìdẹ̀ lọ́wọ́ nínú gbogbo àwọn aburú yìí àwọn kèfèrí náà wá ń ṣàti tí tẹ́nu wọn sọ́dọ̀ wa òun náà ni wàhálà báńdìtì tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí láti máa rọ̀ ríkà mùsùlùmí lọ́wọ́ nínú ìgbésùmọ̀mí igbe ìpànìyàn ìgbénipamọ́ gbówó wallahi kìí ṣe ní ẹ̀sìn títí wa mo wá fẹ́ tó challenge báyìí gbọ́dẹ̀ ń bẹ gbogbo àtàjá ìmọ̀ káàkiri orílẹ̀-èdè yìí tọ́lọ ní ká mọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí táwọn ẹjá ṣàlàyé fáwọn èèyàn láyé kí wọ́n mọ̀ kádẹ̀ challenge gbogbo àwọn ẹlẹ́sìn míì tí wọ́n kù láyé lórílẹ̀-èdè wa yìí ìfẹ̀sùn Islam ti wá sọ̀rọ̀ nípa tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí o alkùránì ti wá ní inú ẹ̀ ọlọ́run bá bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ ó pè dájọ́ ni tí wọ́n káwọn aláwo sọ tó wà lọ́dọ̀ wọn káwọn elégún sọ irú tó yẹ kán ṣe fáwọn tó bá ṣe báyìí káwọn olóró sọ irú tó yẹ kán ṣe fáwọn tó wọ́n ṣe tán ṣe lọ́wọ́ yìí àwọn mùsùlùmí fẹ́ sọ tiwa fara ayékáyé gbọ́ kíjọba gbọ́ káwọn kìrìsẹ́nì náà jáde síta kí wọ́n wá sọ tó wà nínú bí òfin wọn fáwọn tí wọ́n ṣe tí wọ́n ṣe lọ́wọ́ yìí ní tó yẹ kíjọba ṣe tọ́wọ́ bá bà wọ́n kí lè ẹkùn ṣe fún wọn ọlọ́ọ̀bá ni إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع عيدهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا قالوا أن dájúdájú ẹ̀tọ́ ti ń bẹ

bọ́rọ̀ tó ẹgbọ́ ọlọ́ ní nǹkan wá ń ṣe yẹn kó ń lámọ́lẹ̀ kábà gbọ́ wẹ̀sàáwọ̀nà fil na fasada ọwá bẹ̀rẹ̀ ní balẹ̀ jẹ́ akiri. wọ́n jí gbé wọ́n wọ́n ṣe ọlọ́ni ìnáma ẹgbọ́ lókè ọlọ́ni ẹ̀sán tí kẹsàn fún wọn tọ́wọ́ bá bà wọ́n ó ní pé ẹpa wọn ni ọjọ́pọ̀ tààlù ọ̀yọ̀sọ̀lábù àǹfààní ẹpa wọn tọ́wọ́ bá bà wọ́n tẹ́lẹ̀ kọ̀nfàm fáwọn náà ti pa àwọn tẹ́ gba property ọ dẹ́rù bà wọn èèyàn wọ́n ti dìsáàpù ọ̀tọ̀kọ́tọ̀ àìdíhìn wà àrìjúlùhùn min khilal àbí kẹ̀kẹ́ gí ọwọ́ wọn àtẹ́sẹ̀ wọn níparí pàṣẹ ẹgí ọwọ́ ọ̀tún ẹgí ẹsẹ̀ òsìn kẹwàá fún wọ́n lẹ̀ bẹ́ẹ̀ tó bá já sí pé ẹ̀ẹ̀dí kọ̀nfà fún wọn pààyàn ń tọ́ ṣe ní pọ́kàn gba dúkìá àwọn èèyàn wọ́n jíyàn gbé wọ́n gbowó gbọ́lọ́ àwọn èèyàn wọ́n dúkòkò bá àwọn èèyàn ń tẹ̀ sí rí nìyẹn tẹ́ẹ̀sì kọ̀nfà fún wọn gba property báyìí ń tẹ́ẹ̀ṣe fún wọn ó rà ń pẹ́ gí tó àlàwà ń kà fún iláyé yóò gbogbo owó tí wọ́n náà ní èròkèrò tẹ́bí tí kankan bá ti tí ò dá torípa níyàn rẹ̀ tí ò dá lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n náà mùsùlùmí ní ọ ti wá bọ́ kúrò níbi rádaràdá gbogbo wa bàjẹ́ tó lè mú ìkáyà tókè báràlú islam ti wá ṣe ṣe bọ́jú ó bùsẹ̀

ṣùgbọ́n tí wá kàkún pé ọlọ́pàá ti mọ̀kọ́dún náà ń ṣe àwọ̀ kí ń sẹ́ǹdì àwọn threatening word bẹ́ẹ̀ sí gọ́ọ̀mẹ́ntì torí pé à ní ṣe kankan tó lè dà láfíà láàmú nínú ìlú ṣèbílọ́dọ̀ ti tí ló wà wípé tẹ́wúrẹ́ yí bá sọnù ò àwọ̀ nírò ti ti wà ṣẹ̀bátọ̀ tí iná wà rí pé àyíwò owó ókú pí kí ló nítẹ̀ fi máa ń fi ókú ikú tí àwọn èèyàn kò sí ìyẹn nínú Islam lọ́dọ̀ títí gbogbo ti ní ṣe pẹ̀lú ìtẹ̀jẹ̀ sílẹ̀ àwọn mùsùlùmí àlọ́wọ́ nínú ẹ̀ Islam bá tí a bá káyà lẹ́yìn àsínibisín aláàlùbìláàlì ẹ̀kan náà lẹ́yìn padà títọ́lọ́ bí ṣàlàyé títàlẹ̀ fi wọ́lì jòrò hakìbọ̀ gbogbẹni tó bá dọ́gbẹ́ sí lára ìgbẹ̀sán padà lọ́wẹ́ gbogbẹni tó bá ṣàìdá fún yẹn kan aljẹ́zọ́ min jíǹsì láàmàlì ẹ̀sán lẹ́sàn tó ṣe gẹ́lẹ́ ẹ̀sìn tí wá nìyẹn òfin tó tún tẹ̀lé nínú ayàtà ń kàbọ̀ yẹn òyóhùn fa òmìnira àwọn ọlọ́dá àti kẹ̀kẹ́ lè wé èèyàn bẹ́ẹ̀ kúrò láwùjọ pátápátá ẹni tó hùwà ìgbésùnmọ̀ mi tọ́wọ́ bá pé kò tí pààyàn kò dẹ̀ tí ìrí dúkìá gbà ṣùgbọ́n ibi tàṣírí ẹ̀yí tó sí ni pé olódúró sọ́nà òun dúkòkò márùn èèyàn ó fẹ́ jí ni gbé ó fẹ́ hùwà bàjẹ́ yẹn kò wá ìdí ìrí ìwà bàjẹ́ yẹn ṣe ṣùgbọ́n àṣírí ẹ̀ tú ọwọ́ bá irú èèyàn bẹ́ẹ̀ ẹ̀ lè tàbí kúrò nílùú fẹ́fẹ́fẹ́

torí ẹ̀rẹ̀ tí wá fi lòdì sí gbogbo tó lè lìdì sí kẹ́ẹ̀dì tọwé èèyàn bọ́ ọtí múmú tí a bá mú tí kò sí tí ó lè lè umùlùkà báyìí ìyá àwọn ẹ̀ṣẹ̀ ni a bá mú tó lè lọ wa mọ́tò fún fi pa àwọn èèyàn ó lè jánà mọ́ mọ́tò lẹ́nu káwọn ẹni ẹlẹ́ni tí wọ́n lọ jẹ́jẹ́ wọn tí wọ́n ṣí mọ́tò wà tí wọ́n kẹ́nu wọn bọ́ kò sí aburútọ́lá tí ó lè ṣe ó lè lọ ti transformer kó lọ kọ́ọ̀tù wàhálà ńlá kí gbogbo àdúgbò fẹ́ lè jóná ìsìláàmù ti ti wá bẹnu àtẹ́ lọ tí kílẹ̀ fi fi ń sọ nípa ọtí òǹkan lẹ́mà fi ń ṣọ́jú yìí ìsìláàmù ti wá sọ bá jẹ́ máa pa ń tà ń jẹ ẹran ọdún wa àti tà ń pàjẹ́ ńlé wọ̀nyíra kọ̀tàlìtún fọ́ àṣìṣẹ́nà sọ́lọ́sọ́lá onítẹ̀bá fẹ́ pa nǹkan ẹ pa dáadáa o kódà tó fi kan ikú tí kìí ṣe pa fẹ́ jẹ́ Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ẹ má pa díẹ̀ díẹ̀ ikú tó yẹ ká pa tó lẹ́tọ̀ọ́ ká pa ní ìṣẹ̀dá sáà ẹ má pa ikú díẹ̀ díẹ̀ tí gọ́ọ̀mù bá mú eku ẹkalẹ̀ sínú ilé lẹ́sẹ̀kẹsẹ̀ lábàtà mọ́kò ti ti pa ní ọ̀tẹ̀ ìdàmú lọ́sùn Allah akbar nítorí yẹ tó fẹ́ pàníyàn ìtawà fẹ́ jẹ náà anábì ní ká dù dáadáa sallallahu alaihi wasallam wal yurih zabihata wal yuhidda ahadukum shafrata ntẹ́fẹ́ fi dù ọ̀bẹ̀ yìí tẹ́fẹ́ lò fi dù gbogbo tẹ́fẹ́ fi dù ẹran anábì ní ẹ̀pọ̀n kó mú bílíbílí dáadáa torí kíni wal yurih zabihata kí dídú yẹn bá lè rọ́ lọ́rùn ó jẹ fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ ẹ̀sì tuntun kó máa yẹ pé bíta ẹ̀sì ń dun náà lẹ́tí tí ń fi ọ̀bẹ kí ní kó bá jẹ́ òrora ẹfẹ́ dùsí nìyẹn Islam ẹ̀sì ti ti wà nìyẹn ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ ṣe ń bẹ́já fún ṣe ń bẹ́já fún ẹ̀bẹ̀ ti máa fọjá tuntun tán bẹ́ẹ̀ ti máa pápá púpa Islam bọ́ bọ́sẹ̀ kúrò níbi tó ń ṣẹlẹ̀ adẹ̀ ń tró mẹ́sẹ̀jì náà sí gọ́ọ̀mẹ́ntì torí tọ́lọ́run ẹgbẹ́gbẹ́sẹ̀ ẹgbẹ́gbẹ́sẹ̀ ẹgbẹ́gbẹ́sẹ̀ àkí gbogbo ọ̀pọ̀lọpọ̀ bí táwọn owó wa ń lọ ẹ̀dà fásitì tó pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sí ètò ààbò torí ẹ̀ náà ló máa tẹ́ pé tó bá pọ́rọ̀ òṣèlú náà bá ní Islam ò fẹ́ káwé tó fi ṣòṣèlú náà Islam fẹ́ káfílẹ̀ ẹ̀sà àwọn èèyàn ní káwọn ọ̀jọ̀gbọ́n wọ àwọn tó bá tọ́ torí pé tẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ náà bá lọ́wọ́ òṣèlú kan nínú tàà fẹ́dẹ̀ ń gbówó kalẹ̀ fún àwọn pẹ́ máa dàrá bí àdúlà mú ìsìláàmù ò fẹ́ kó yá pé ìṣẹ́lá ẹ̀ṣẹ́ ń lọ́bì tó láti bá ń tẹ̀ka fúnyà kan ó fẹ́ káàsì lẹ́sì ẹni tààrí kápíkì ẹni tààrí pé lè wọ́dì láti dìpò yìí mú ó yá wọ̀dìbí mú gbogbo ọ̀lẹ̀ kí wọ mùsùlùmí náà tó bá rí pé òun gbọ́ pé wà láàárín àwọn tí wọ́n jí ni pé tí wọ́n ń pààyàn

ẹwà bèèrè lẹ́ẹ̀kan tó ń ṣe gbọ́lọ́ wà nílẹ̀ fi títí wá káwà fi òfin tó dìé tó ní kò gbọ́dọ̀ ṣe káwà fi hayé káwọn wá jáde kan wá dìfẹ́ndì ẹ̀ lọ́dọ̀ tí wọ́n gbogbo ẹlẹ́sìn tó kù láì ní challenge wọ́n lè rí tọ́rẹ́sìn Islam orúkọ tọ́lọ ń pè wọ́n lè wọn bá ẹ̀sìn àlàáfíà àdọ́rọ̀ nínú ìjọkan rẹ̀ gbogbo àwọn tí wọ́n dàlá fíà tó láàmú tí wọ́n fara ní àwọn èèyàn tí wọ́n pa òyìn lẹ́kún ọlọ́njọ́ báwa gbágbára lọ́wọ́ wọn báwa tú àṣírí wọn báwa ẹ̀fóòsùn wọn fara ayé báwa fi wọ́n ṣẹ̀sìn báwa gbé ìdájọ́ tó lágbára ní wọn lórí وارفع مكتك وغضبك عنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك منا ولا يخشاك ولا يرحمنا يا ارحم الراحمين وصلى اللهم وسلم وبارك على محمد وعلى اله واصحابه وسلم تسليما كثيرا قوموا للصلاه